<laughs> mi understand nǹkan tó sọ ń did you just say execute? mo ní dáadáa òkú ọjọ́ mẹ́ta ọ̀dẹ̀ kì í ṣàjòjì sáré ìwọ náà mọ àwọn pa ní school to the old you. mi ò need any work hand in hand wọ́n wa okay èmi fúnra mi mo wa okay mo handle gbogbo e fúnra mi by myself. bravo good man olùwàṣẹ́ ló ń ta lára. tẹ́lẹ̀ iṣẹ́ jẹ́ pé bèbè ò mọ̀ bí a kidnapper lọ́pọ̀ dàfẹ́ fi ṣe mi ìgbowó tó pọ̀ lọ́wọ́ ẹ̀ thirty million péré ni fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mi ìfún ẹ lákòókò tó pọ̀ rárá within forty eight hours kò gbowó yẹn wá fún ẹ. àwọn ọmọ mi àti ìyàwó mi wà lọ́dọ̀ àwọn kidnappers wọ́n dẹ̀ ń insist lórí fifty million naira within forty eight hours. no no no no no no tani tani. tí lọ jó tí lọ gbọ́jọ́ olè àfìgbà tó padà mú késàrí ẹ̀. are you Tobi. tó o bá lè ṣe èmi máa ṣe é mo gbọ́n akíkanjú ọkùnrin ni mí. Ah. but one thing tí mo fẹ́ jẹ́ kó understand ni wípé tó o bá gbọ́ jù lọ wọn kò dá kó o tó. ee ṣé òun mi èmi ti páàkì gbogbo ẹrù sínú mọ́tò. i don't like all this kí ló dé tẹ̀ pariwo mọ́ra yín bá i don't like it. Ah! màá jẹ́ kí jíẹ̀ mọ ìdí tí wọ́n fi pè mí ní tóbi wàhálà. ọmọ wo nínú ẹ̀ máa dùn kó máa wọ ọmọ ẹ̀ tínú ẹ̀ ò ní dùn pé ká rẹ̀ já. Ah! mọ́mì ẹ jẹ́ kẹ́rú mọ́ rẹ̀ lẹ́rú kí wọ́n fà mọ́ rẹ̀ ni wọ́n fà. kí ni gbogbo nǹkan tẹ́ ẹ kókó ra yìí kí lẹ̀ ń ṣe kí ló mú yín ta ló ní kẹ́ ẹ wọ gbogbo òṣìṣẹ́ ń wọ yìí. ẹ ma ẹ ẹ madam ló fún alájọ pé kẹ́rú mọ ara ẹ̀ lẹ́rú. kò sí ẹrú nínú ilé ìtawà ọmọ ni gbogbo wa jẹ́ lọ́wọ́ mọ́mì. Oh, congratulations. Congratulations. Pè mí wá sọ́fíìsì fún ẹ. Ẹ eh, kò yé this this girl, ṣé ti ṣe ẹ bèbí sáré lọ́jọ́ ẹ tó ní òun lè fi ṣe ọmọ ọ̀dọ̀gbọ́n nílé ẹ. Ìwọ má bàjẹ́ àwọn ọ̀pẹ rárá, o fẹ́ gbómi lómi lórí ni. Àwọn èèyàn ń rí ẹ You pòṣe, ìwọ ń ríra ẹ láàrí Omo Ọmọ wọlé ìyá bú sẹ́kún. Alẹ́ ìlà máa ṣe nǹkan tó àṣẹ láti jẹ. Ó gbọ́ nǹkan tí mo So bọ́ sórí bẹ́ẹ̀dì ọláyínká. kálù owó rẹ ni wàá mọ̀ pé o ò yẹ láwùjọ àwọn èèyàn àtọ́. ọláyínká your wife o fẹ́ o kọ̀ wàá ṣe látọ̀wọ̀. mo change orúkọ mi láti ẹwà tó mi sí oyin kan sọlá. gbàkádàrà mami kí n gbàkádàrà kí n lóyún sínú kí n má rí bàbá ẹni tó máa gboyún lọ́wọ́ mi. ọláyínká bẹ́ẹ̀ ni mà. àyí náà mà. ẹ̀sọ́ tí a wá fi kí a gba oyún kéré kí ló wá kéré náà lọ́wọ́ <laughs> ẹ wá ní kí ló gbóyún. wọ́n ti ń dalẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ọ̀dàlẹ̀ èyí lè lálejò ó burú o kò fi iná yẹn jóra rẹ̀ kó tó fi jọmọ ọlọ́mọ ọ̀dàlẹ̀ o ọ̀dàlẹ̀ làkọ́lé sinimá táwọn sọ àwòtún òní ẹgbà bẹ́ẹ̀ o. gbẹ̀yìn fún ẹ àfọ̀n wo wàá pààyàn burúkú yìí èṣù níta ni ẹ wo tó bá dé prison iṣẹ́ ní kẹ́pà o. làwọn gbọ́ nípa ìdè kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ló bẹ̀rẹ̀ sí ní yìnbọn ẹ̀jẹ̀ sùn lọ ọpọlọ rẹ̀ lẹ̀ mo ní ẹ má pọ̀rẹ́ mi ẹ pa mi ẹ má pọ̀rẹ́ mi ẹ pa mi ẹ má pọ̀rẹ́ mi lọ́ba lọ́ba mọ́rẹ́ mi lọ́ba pa. sinimá ti tún wọn dalẹ̀ ẹ̀rọ ẹni àpèjọ ẹ̀wà ìrókò àdíá fún àdán tí ó mọ̀ lọ rè jí ẹ̀yẹ lẹ́mi kájẹ iná gbogbo tó ní oṣù ìwé ẹ̀jẹ̀ kalẹ̀ ìmúdíkàkúgbò láṣẹ sinimá titun ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ògbẹ́lẹ̀ ta ilé jù nígbà ikú ń bọ́ mọ́rin ọmọ òfura ọ̀dàlẹ̀ the green snake under the green grass the betrayal. ẹ̀ẹ́ ìgbà ni wọ́n bá ẹnì kọ́kọ́ kì í pa ọ́ kò sí nǹkan kan tẹ̀ ẹ́ ṣe. báyìí wọ́n ẹ ókè ó mọ pé rìhásà ló ń ṣe nílé ìtẹ́lẹ̀ yes èmi igi gangan ni mo ṣẹ̀ṣẹ̀ dé. ṣé wọ́n ti mọ̀ mọ̀kọ́ nílé yìí. a fẹ́ lómi ìṣe mi bẹ́ẹ̀ mi ṣe ń tó lé ìdìtẹ̀ mi rẹ̀. báwo ló ṣe ń bọ̀ ìyàwó ẹ̀ ló ń kọ̀ọ̀tù ẹ̀ lọ́wọ́ orí bẹ́ẹ̀ rẹ̀ wọ́n ti mọ̀ mọ̀kọ́ nílé. ẹ̀ ti bìkọ́ mi fẹ́ kẹ́ change mind yìí wọ́n ẹ̀ tó máa ẹ̀ máa bẹ̀yẹ̀ máa fẹ́ gbà síbẹ̀ padà ẹ ṣe mọ́ tí wọ́n ní kẹṣẹ́ ni ẹ̀yìn ẹ̀yìn oúnjẹ mi ẹ máa pa ni. wọ́n ní ti. what. Betrayal of Trust, The Intruder, The Killer, Ọ̀dàlẹ̀. A fantastic movie written and produced by Princess Adebukola Olaunepẹ̀kun buki Ultimate. Directed by Shakiru Tijani. Muritala Ahmed Oil Money ló coordinate yẹ. Starring Peter Ijagbemi, Ladi Folarin, Runke Osodioke, Moji Afolayan, Olamile Kayinla two twenty. Princess Adebukola Olaunepẹ̀kun buki Ultimate. Muritala Ahmed Oil Money. Rẹ̀mílẹ́kun Olaunepẹ̀kun. Abiodun Adeoye, Afẹ́fẹ́ Ọ̀rọ̀, Wòlíì Òṣòlè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun ìta àpàkọ́lé ẹ̀ ní ọ̀dàlẹ̀. Sọ̀rọ̀ tó lè lè sọ́pọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lórí YouTube láìpẹ́ tó bá jáde. Àwọn ojú wo ni ẹ gbà bẹ́ẹ̀? Ojú lọ́nà o. Mondew TV, showcasing African entertainment. mala ìyá máa yìn ni ìyá máa yìn èyí tí ò pa owó wálé wọ́n gbé e ṣe pé níwá. Ah, àṣekọ̀sẹ́ tí wọ́n bu oyin sílẹ̀ ah wọ́n fọkàn bẹ̀rù ní sọ́dọ̀ tọmọ lọ́wọ́ ah, <laughs> kò sẹ́ni tí wọ́n fi oyin sí lẹ́nu tí ó tú dànù ṣùgbọ́n ó dùn ó kàn jẹ́ pé ọwọ́ ti bá ọ gan ọ làdẹ́yìn ni o àti báwo ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe kínní. kò tí ì pẹ́. kò tí ì pẹ́ o ti wá sáré jẹun báyìí kí ló ṣẹlẹ̀. mo ti ń rò nǹkan kan ṣé ẹsẹ̀ kan sì kẹ́lẹ̀ ra àmàlà tó kù ń bẹ̀. ní tá a sílẹ̀ kan kọ́ ìyẹn ò tó ọ ní. ṣé ẹ mọ̀ pé yín náà lè sọ pé mo dùn ọwọ́ ìyá ìyá mi mo ti kọ́. ọwọ́ ìyá ìyá rẹ ló mú àwọn náà mọ kíní ṣe dáadáa. ìyá afọkànsí ń dilé wa. ń lọ fi ṣe caucus kò sí wàhálà bí náà ṣe wá wà influencer kíní tá à ń sọ ẹni mi yes èmi mọ́ bá wọn polówó ń pé ká ṣe tatata. Ah, ọwọ́ àmọ́. ẹ dákun ẹja ṣe talájà sí. Ah, talájà nìkan kọ́ ló wá wà style pọ̀ lọ́wọ́ mi mo lè fọ́n talápàrọ̀ náà. káṣọ ah, mi wà ní pọ́n. sí yẹn kan ti sọ wọn rí pásọ rẹ mọ́mọ́ náà tẹ́lẹ̀. mo máa ń fọ sọ̀rọ̀. mi máa ń pọ̀n wọ́n lò kíyèsí sórí kọ́nà ọmọ gba kínní kan lọ́rẹ́ mi sórí tí ọlọ́run bá gba oúnjẹ àti kínní lọ́rẹ́ omt o kò sí àlùbáríkà kankan lára rẹ̀ Ah, mo sáà ní tibí. bẹ́ẹ̀ ni kódà tó bá lè yọ ilé gan kí n ọmọ wa mọ́. àwọn ọmọ lọ́yìn máa wa. rẹ̀ ṣe jù ọyá ara wọlé ọ̀yẹ ń wọ ìlì ni le lè máa kàn lọ́fọ̀. rẹ̀ tó kú ẹnu náà. kankan le ju ah! What's going on here? a o owó mu ni mo fẹ́ bá tẹ olówó mò ń bàrà dì ni mo fẹ́ wo kì í ṣe nǹkan tẹ̀mí àti ẹlẹ́mọ̀. lẹ́jọ́ sọ alájà gbogbo náà sọ lẹ́yìn kan mọ̀ ń gbọ́ ni ó ní kọ́ mọ̀ gbà sọ látẹ̀yìn kan mọ̀ nùgbù. irọ́ ó ní nǹkan Snoop Dogg. tí gbogbo èèyàn bá ti abẹ́ síìtì lórí èèyàn. tó wáyé kó jẹ́rù wáńdíkàpù tó ń dákú àwọn Ìbàdàn bíi ẹni wọ̀yọ́. Ah. ó lọ sí ṣe wáńdíkàpù kí ló ṣẹlẹ̀ gan kí ni nǹkan lọ́kọ́ ọ̀bá kà. nígbà tó ah, ní ah! wá lójó àyín tí ọ alájà tí mo fún jẹ tó fún lọ sóòrí ni inú tírí bẹẹdún flag ó pálọ bó ti fẹ ṣé ìwọ nírú bí ni ṣé ìyá rẹ àtìyàwó rẹ ọgbà kan ọmọ sa ọmọ nulẹ ni advantage ni o àjọ ń bá ń bẹ ní olóyè òbí wẹrẹkẹ òbí ẹlùbí ọ̀nẹ. wọ́n ń gbéṣẹ́ dèwọ náà ó sórí burúkú kí kéétì ẹ ṣe pé kínní mélòó àbí mélòó la ṣe. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ mi ṣe ọlọ́run ni. Ah, ọ̀nà lè rẹ́ jì ah, àbúlọ̀ ní burúkú ọ̀fẹ́ dá fún mi àmàlà tán o yàkóyó yàkóyó ló ń jẹ. àbùkù ń gbòòrò apáná sínú èkè aburúkú tú dákun mọ́dà ńlá gara ẹran o mo fọkàn sẹ́pọ̀ ẹran gidi gan tí mo fọkàn sí gidi tààrà mo ní kọ́sítọ́mà tí ó rà bá ń ju ẹ̀kan rẹ̀ ni mo nídìí ó yọ lọ́ra fábí ẹ̀kan mọ̀ jẹ́ kẹ́pọ̀n rẹ̀ ọ̀bẹ o. wọ́n àbókí gbàgbàgbà sídìí sídìí ṣé ọmọ pípẹ́ tí mo ti ń sọ fún ẹ mo ní ọjọ́ tí ọwọ́ mi bá máa bà ẹ́ níbí mo ní àlá máa tán láàrin mi àti ẹ̀ ní ọjọ́ yẹn tí ọba jẹ́ pé àrífín ilé ìyàgbẹ́ ìwọ ọlọ́njẹ́ bí tí mo ti ń jẹ́. mo lọ ti ń jẹ kí ni. jọ èyí tí ẹwẹ́ èyí tì ṣọ́ọ̀mọ̀ pápá tí mo ti ń wọ̀ ní ọ kúkú mọ̀ pé paná ojú kan fìkan ríran ni ẹ́ tí mi ò bá ti fún ojú ọ̀kan tó kù ní ẹ̀rí kan sọ pé bàbá mi kọ́ ló bí mi. bàbá rẹ náà kọ́ ló bí ọ tẹ́lẹ̀ ọmọ àlè ni ọ. èmi. bẹ́ẹ̀ni ìyá rẹ gbóyún rẹ wá bá bàbá rẹ mọ̀ bọ̀ yà sí. Madara, Madara, wàdàrà wàyẹ tà fún mi kùkù tà tà fún mi kùkù tà fún mi sílẹ̀ tà fún mi kùkù tà fún mi kùkù tà fún mi kùkù wàdàrà àlùkọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bàbá ẹ̀jẹ̀ bàbá kàdé fún wa nínú ọ̀pá lónìí ọdún bá sọ̀rọ̀ ọdún yìí bú ẹ̀mí ìyàwó wọ́n fún ọ kò ní dá fún ọ wàdàrà ọdún yìí bú ọdún mi pa ọdún dá fún ọ lákọ̀ọ́kọ́ ná ìǹtẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀yin méjèèjì tí èèbá ń ṣe pé disco miro ṣé ó tọ́ sí ẹ̀yin méjèèjì láti mọ jàjà wèrè nínú ṣọ́ọ̀bù tó lajú báyìí ṣé mo kọ́ àwọn èbò ní wọ ṣọ́ọ̀bù mi wá ẹ̀ ń jẹjẹ òsì ẹ̀ ń jẹjẹ ẹlẹ́sìnrìn bí báyìí. ọmọbìnrin olórí ibú tí. ṣé ògùn òsè lórí ibú fúnra rẹ. olójú rúgà kúkúrú kúkúrú ẹ̀sìn ọ̀sẹ̀ lé ojú kan pàkà mọ̀ kójú kan ti lọ. idiot mò ń gbọ́ ńgbà ni wọ́n fa ẹ̀pọ̀ ẹran bẹ́ẹ̀ ló sì dé wá bá mi ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe kínní mo sì ní kí n lu ayé rẹ̀ bàjẹ́. ẹ wò mọ́ mi irọ́ ló pa o irọ́ ló pa ẹ wò mí fẹ́ mí ní tò nǹkan ìṣó. mí ní tò. wọ́n ní tò tó bá wá fẹ́ tò ń kọ́ ẹ wò n ò tiẹ̀ fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ rárá n ò fẹ́ mọ́ tó ṣẹlẹ̀ láàrin yín èmi ò fún yín lófin mi ni o òfin tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí tí ó sì bẹ̀rẹ̀ lórí yín torí aláìgbọràn lẹ́yìn méjèèjì òun ni pé láti òní tí èdè ọ̀sẹ̀ kan kọ́bọ̀ ẹ̀ nígbà sọ́ọ̀bù yìí o. Ah, bẹ́ẹ̀ mo wí. mọ́mí máa ṣe bẹ́ẹ̀ yẹn jọ ebi ebi máa pa wá tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ ah, ebi ò lè pa mí àjọ pé ó yí ọba àwọn ìwọlé bí ọ̀pá. ẹ eh, ṣé ìgbọ́ tó mọ́nàmọ́ná rí ni ebi lọ́pàá kù ebi ni ó pa ikú ní tí mo fẹ́ gangan náà nu ebi gan ni ó wàá pa ikú báyìí ṣebẹ́ lè gbọ́ràn ni ẹ sì mọ jàjà wèrè ẹja ẹlẹ́sìn ṣebẹ́ tó bá jọ kánú ni ó mọ jà ẹ kó sí dídé kẹ kó kí ló àdúró sí sọfẹ́ náà mi ni kó sí ń jọ kíní mọ lórí kó sì kú wájú mi ojàre sọ fẹ́ bò mí ni. mo ah, ah. ní mo fẹ́ sọ fún yín pé kò sọ ọyọ́ mọ́ kò ṣèwédú mọ́. ẹ ṣé mi ní ìwà lọ ṣèwédú fún ọ ni sọ́ọ̀bọ bí ewédú wà ní àbí ọmọ orí ibùsọ ẹnu ni kú wájú mi ojàre kò ní yí ọ. Ah, Sidi. Ẹ ǹlẹ́ sà. Báwo ni? Fine sà. Ah, kí ló wá ṣe lé? Hmm, ọ̀gá mi Yàkóyó, wọ́n ní kí n mọ̀ bọ̀ nílé pé kí n wá bá wọn bo àwọn ẹran lẹ̀. So táwọn bá ti di àwọn wà sí gbogbo rẹ̀ papọ̀. Oh, it's okay. It's okay. Ó um, lè máa wọnú lọ tí wọ́n. Sorry. Ó ṣàwọ̀ okay. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n bí báyìí. Ah, kí ló tó máa ṣe? Hmm, The opportunity ta ni tí wọ́n ní kọ́ wá sílé ah, it's a great opportunity. Yàkàsá ìṣe kan sí. Ṣé ṣe rí ìtẹ̀sí lọ́jọ́ sí? Mílẹ̀ ti bẹ̀rù pàrọ̀ ìṣerú rẹ̀ mọ́. Mo sọ bẹ́ẹ̀ bọ̀ tí ó rí kíní ẹ̀ ti dùn jù. She would like ẹ ṣó kò like ẹ ṣó ta lẹ́nu ṣé kí lèmi ò ta lẹ́nu. lóòótọ́ èrò pọ̀ ń sọ́ọ̀bù àwọn ọ̀gá lè lọ dé yìí ṣe. ẹ jẹ́ sáré ṣe lẹ́lẹ́yìn kò yẹ ọ̀rọ̀ ìyá ṣe wá ṣìtàn fún mi sídìí ṣìtàn jèrè jẹ́ kí sáré. ìṣe mọ́ dúró. ó rèé bí mo ṣe ní ẹ ló ní ẹ lò ó tú sọ̀tì lálálẹ́ lẹ́ mọ̀ lò tó yé yín báwọn. ẹ ṣọ́ kó máa ṣe nǹkan tí mo fẹ́ ṣá. Ah, ah, mo lè fogún rẹ̀ gbà rí kò ní í ṣékẹ̀ àmọ́ ẹ dákun bẹ́ẹ̀ bá jẹun tán ni ẹ lò. Ah, kò sí pírọ́blẹ̀mù. ẹ ṣe tẹ́ wàá lo tú sọ̀tì tán ní ṣe tẹ́ lè bi irọ́ kan pa yẹn fẹ́ jẹun o. kò sí wàhálà nípa yẹn má wọrí. ẹ̀ẹ́n má wọrí. ẹ bá ṣàtúnṣe ọ̀pọ̀ máa ṣiṣẹ́ fún mi dáadáa. bẹ́ẹ̀ bá padà wá mẹ́ta ẹ̀ lẹ́pàá rẹ̀ pẹ̀sẹ̀. Thank you ṣé bóbìnrin ṣe wá kúndùn ògógóró tó náà nìyẹn ni. ibẹ̀ ni ojú kò sí kèémọ sí ògógóró lọ́ra sweet náà lọ́mọ pé ń tọ́ra hàn. lóòótọ́. bọ́ bá mu sweet náà tó mu tún sọ tí mo ní kó máa mu lálaalẹ́ hàn tó bá mu fún odidi ọ̀sẹ̀ kan. sọ ọmọ bí ìrà ṣe mọ́ ń súnmọ́ ṣúgà bẹ́ẹ̀ ni ọkùnrin ó ṣe mọ́ ń ṣùgbọ́n mọ́. sọ wá rí ọkùnrin tó bá ó yí ẹ̀ báyìí tó bá wọ bẹ̀ ká kú ọmọ yọ ọmọ kéde bọ́ bá lóun ò ṣe mọ́. owó àmọ́dúró gbogbo ilé wa fún mi lò kó dáa irú ọ̀rẹ́ wo la wá ń ṣe. ẹ káàsán o àti ṣíléṣílè eh. ẹ pẹ̀lẹ́ mà ó tọ́jọ́ mẹ́ta ṣé gbogbo ẹ̀ ń lọ ṣe dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ ra mọ̀ ṣé ajé wà ṣáwọn èèyàn ń wá ẹ pẹ̀lẹ́ mà ẹ dákun ẹ mọ̀ bínú ẹ eégún mọ ni èèyàn mọ̀ láti bo ẹ mọ̀ fi ṣe bẹ́ẹ̀ ni ìyàwó bọ̀dá sáfẹ́jọ́. ìyàwó sáfẹ́jọ́ àmọ́ mọ̀ ọkọ mi. mo mọ̀ yín <laughs> ẹ pẹ̀lẹ́ mà ẹ wo ẹjọ́ bọ̀dá sáfẹ́jọ́ fẹ́ wá fi sùn yín. mo sọ sáfẹ́jọ́ ti fún ọ lóyún ó ti fún ọ lóyún ẹ ṣe sùúrù kò fún mi lóyún jọ àwọn òta ló fẹ́ fún lẹ́mi kọ́ tó bá tẹ̀ máa fún yàn lóyún kì í ṣe mi ó ti yáwó lọ́wọ́ ó ṣọ̀rọ̀ oyún kò yáwó ó ń gbèsè ni ẹ ṣe sùúrù sẹ́ à ó ní ọmọ kan ní ṣọ́ọ̀bù wa bí mo ṣe wà yìí gbajúmọ̀ ọmọ alámọ̀là ni mí mo máa ń hawk around ṣòye yín bẹ́ẹ̀ ni kò ṣe pé local level bẹ́ẹ̀ yẹn yà kó yóò wọn ànàgá wa nìyẹn ṣe wá rí ọmọ kan tó wà ń bẹ̀ tájọ máa ń ta àmàlà ó ń na iṣẹ́ ọkọ yín. ó na ọkọ mi yes ní ojú pálí ni o kì í ṣe inú nínà bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ já ibi kíní lẹ́ńtà ó na iṣẹ́ ọkọ yín ní ọ̀sánsan day by day ni bí day by day medicine tẹ́ ẹ bá ti wá sí ṣọ́ọ̀bù yìí tán ọkọ yín máa ń run every afternoon ni ṣé wọ́n mọ̀ kan tó ká mi lára jù tó mọ̀ ṣe ga irun tó ká máa dọ́dọ̀ dùn mí ní fi ibi tí ẹ̀yin àtọkọ yín tẹ́jọ́ ń mú orílẹ̀ báyìí ibẹ̀ ló ti ń na iṣẹ́ ẹ̀. jésù ah! mo dáràn àti okun ẹ̀mí mi lẹ́dìmú yẹn filẹ̀. matrimonial bed ni n mbọ ń mi mo sì ń pítì rẹ in advance <laughs> torí orí tí ó bá jẹ ìkó ni bọ́bá wà ní aeroplane báyìí yóò nà rí báyìí yóò sì jẹ ìkó. ẹ àmàlà ọ̀sán ti síbi ọmọ alámàlà. Ah, ah. ń ṣé o wà? <laughs> ẹ ṣé ìwọ làbúrò ṣalé wa. Ah! <laughs> ọmọ ìyá lámọ̀lá ni mi ṣe ìyàkúyà lámọ̀lá ni ọ bẹ́ẹ̀ ni ọmọ. mo dẹ́rùn mo dẹ́rùn kí mo ṣe kí mo ṣe ọmọ ọmọkọ mi ọmọ sáfẹjọ ọmọ sáfẹjọ tani jẹbẹ mo dẹrùn ìwọ ọmọ sáfẹjọ ìjọba òdì tí dábọ. ládùúrú bí mo ti nífẹ̀ẹ́ rẹ tó ládùúrú bí mo ti mú ọ sọ́wọ́ tó tí mo mú ọ kì í ọ wà máa dójú tì mí láì sákàrà tó ń fira rẹ ṣe ní kí bí wọn bá ti rajà lórí rẹ báyìí ọ tọ̀síbọ́dí ni sídí gbogbo wọn pariwo ọmọ yàkóyó ni o ọmọ yàkóyó nù ẹni fira rẹ ṣe ní àkàrà kí wọn tí wọn sì pè fún wọn sídí sátijọ́ tó ti ń tajà rẹ tọ́ kiri ìta tó bá gbé wá sọ́ọ̀bù mi sẹ́mi ìyẹn gbà lọ́wọ́ rẹ̀ ni ṣé mo lù orí àbí mo bọ ọjà rẹ̀ ṣebí ń pariwo tí ń pa yín sì dákẹ́ náà ni ẹ̀ sì di wọn á fira rẹ̀ ṣe ni àkà àwọn táwọn sojú wo ojú rúgà kòkòrò kókó dàtì wèrè ń ṣe wèrè gidi ògidì wèrè ń bẹ lára rẹ̀. ẹ dàpọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ sì wọ́n ń lójú àwọn tó kù mí pé ló jẹ́ kí tìjú bá mi mo sì ń fira mi sí ni. Ah, Sidi wọ́n disappoint mi o má sọ̀rọ̀ rẹ ní búrẹ́dì ọ̀hánra rẹ kí àdúgbò olùsí láìsí ìyàwó sára àbí dóná dódódó jẹ́ ń bí ọ ọmọ gbàdúrà kìnìún. kì í ṣe pé bóyá kínní wọn ń dùn mọ́ mi náà bá òun tààrà àmọ́ ṣe rárá alájà alájà. alájà ṣé àti ẹ̀mẹ́yìn wá o ṣé ni àáyán pọ̀. wọ́n this is Lagos Èkó làwọn eré sí. tó o pé kí nǹkan bá dùn tàbí kí nǹkan bá yàn kan níbi tí òsì dá ó sì lè ní àwọn àwùjọ ọ̀rẹ́ mi dàbí mo fẹ́ da ọ̀rẹ́ mi padà. ọ̀dà lóde púpọ̀ ni o mọ́mọ́ tí mo lè ṣe fún rúro mọ́mọ́ tí mo fi pamọ́ sí ọlọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní sóde out ó sì bẹ̀rẹ̀ sí ní sóde out ọmọ tí mo fi pamọ́ sọ́dọ̀ wọn nìkan tí mo rán ní jẹ tí mo rán ní jẹ tí ó sì san pa ó sì sọ́nù pa what was that? kó tó sì mọ gbogbo tí wọ́n mi mọ́ tí mo lè ṣe o mọ́ tí mo lè ṣe o tí máa ń ṣe tí ń bẹ́ẹ̀ nù mí fún lúlù kò ní wọ́ọ̀kì o mọ́ tí mo lè ṣe o. ọ̀rẹ́ mi farabalẹ̀ náà omi tútù sódà ẹni kó bá ń kọjá bẹ́ẹ̀ fẹ́ rí kó o ṣe fi pariwo kó o fi ṣe bí ajá kó lè wú lára bẹ́ẹ̀ a rò pé mi ni mo ṣe ọ́ kankan á ní mo gbé ìdá rẹ tí kò kọ́sọ̀nà rè mí òye òwe Yorùbá ló dẹ̀ lọ kó gbọ́ ọ̀rọ̀ ká kí baba mọ̀ gbọ́ baba là padà ṣiṣẹ́ tìrìtì rẹ̀ ṣèbọ́jọ́ kìnìún àná rè bẹ́ẹ̀ kí mo jẹ gbèsè torí kí n lè ṣe fàájì fún wa tìrú kí wèrè olúgbùkúlùrù ni wá sọ pé èmi láì gàbòsí ni wá fẹ́ sọ̀rọ̀ dúró náà who is your guy. spyro ni sọ jẹ spyro mo ti mọ bí ọgbọrọ lọ ibi tó bá sì lọ gangan ni kò sojú abẹ́ ń kò mọ́mọ́ tí mo lè mọ́ ṣe fún yín o do you know where I came from. gbọ̀gbọ̀ alanda. ó ń tàbí aṣọ ìpínlẹ̀ mọ́ta. èmi ẹ báwọn èèyàn ń gbọ́ ìbáwọn ojú pọ̀ sí èmi sí ìbáwọn dà èmi fọ́ǹtì àwọn tí ń dà àwọn nǹkan tí wọ́n ń ṣe wọ́n mọ́ pọ́ìntì àwọn èèyàn èèyàn tí fásitì pọ́ìntì báyìí wọ́n lè ṣe léṣe wọ́n lè fà. láìsẹ̀ jẹ́ àrọ́ sọ tí wọ́n mú pàṣẹ nínú rẹ̀ ah! ilé ọ̀gá bí nínú rọ̀ kan. mo ní advice gan mo fẹ́ fún ọ take it up. àbí ìṣọwọ́ bẹ́ẹ̀ lásán pé kámẹ́rà rò ní àsàn a sì máa ń yàwó rẹ̀ bẹ́ẹ̀ lójú rẹ̀ bẹ́ẹ̀ a máa rún náà. ọ̀gbẹ́ni professional way nu eléyìí tó ṣẹlẹ̀ yìí ṣe professional way. ṣé bíbí àdìsí ni wọ́n sórí sórí action ni tó mọ̀ bó ṣe rún ni. ọ̀tẹ̀ ìdírin òkú òmu ó ṣe fẹ́ gbọ̀n bíi tìyẹn ajá mi ló pa. Ah. ṣé mo tún wá nítorí pé mo fẹ́ jọ́sọ̀ ṣé mo kéré ni. bí jókòó sí ilé ọmọ tèmi ni mo wà hmm. kò sí tí mi ò lè ṣe ilé ọmọ mi kò sára tí lè dá ilé ọmọ mi ìwọ ló máa jáde ilé ọmọ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wrong channel ẹ mú yẹn gbàgbé ẹ wrong channel ẹ mú ṣe bí bọ́ọ̀lù ẹgbẹ́ àwọn ọmọ yín ṣe mọ́ rí eléyìí ṣé bí ṣe mọ́ rí eléyìí àti gbálẹ́ kiri àti mọ́ tí ń ṣẹlẹ̀ ọmọ yín tí ò lálùbárí kàlà àti ìtọ́jú pẹ̀lú ẹ̀kọ́ ìjókòó ti pé kólú bá kálẹ́ ká tí ò ṣẹlẹ̀ ńbẹ̀. ó ṣe bó lálùbáríkà bí ò lálùbáríkà ìwọ filẹ̀ kò máa lọ kó lọ gbá ṣáínà tẹ́tí lọ gbá ní lẹ́kí kó mi máa gbé yín lọ. ẹ kò kàn yín omi ò bá rù mí lọ kò kàn yẹ̀wò ẹ̀ lè fi frustration pa mí ẹ̀ lè gbé pressure lé mi lọ́rùn a sì ti gbọ́tàn yín pé bẹ́ẹ̀ ṣe fi frustration pọkàn yín náà nu ẹ̀ lè fi pa èmi ẹ̀ kú òde mi ẹ̀ kú. àwọn tó sọ̀tọ̀ fún ẹ wọn ò rí sọ wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ rárá hmm. wọn ò gẹ́ẹ̀rì ẹ̀ wọn ò gẹ́ẹ̀rì ẹ̀ àwọn tó sọ̀tọ̀ fún ẹ wọn ò rí ìtàn yẹn sọ jókòó máa hmm. sọ̀tọ̀ fún ẹ bó ṣe rí dáadáa wàá wá gbà mí lọ́gà. yín jókòó yín gbọ̀tàn sẹ́ẹ̀ sọ́ra yín dáláwò èrò ni mo rẹ́ẹ̀dì ọ̀ya ẹ mọ̀ sọ. ulọ́mọ adìyọ yàtà tù Elago libi kaya bebi leke eswaku. Kami uba kurita. Ready your pieces sepere. You don't want it. sílé tí ìbá sí ń lé kí ló dé tó sì fàdé èmi dé mi báyìí kí wọ́n ti kú ní báyìí ni ó ti dé mi ládé ẹ̀gún ìyá mi lọ ń bá fa wàhálà yìí sílé ogun yín ní pírẹ́sì bọ́dì mi báyìí tó lù ààrẹ fi rí táìmù tí ìbá wa tún wá wọlé àárọ̀ wa ran bọ́ọ̀mù sáwọn eléyìí ọgbà fúnra wọn báyìí wọn máa fi mí ṣe pàṣẹ wọn máa push mi sáàrin àwọn méjèèjì they be push me they be push me is that a real life really really chai. ọmọ mi kọ́. wàhálà wa. gbẹ̀gbẹ̀ wọ́n máa ṣe tí ó jà. ẹ tí wọ́n bá jọba èmi náà fẹ́ jọba ni àjọ máa ṣe ìjọba lọ. irọ́ o ọba méjì ò lè sínú ọkọ̀ kan náà. bẹ́ẹ̀ni káàkiri káàkiri kọ. wàhálà wàhálà wàhálà. èmi ìjọra ńlá ẹ̀ṣọ́ ńlá tó ń gbé màálù ṣubú ìgbéra tó ń dẹ́rù bàpọ̀ tá ló ń dẹ́rù ẹ̀wò. pẹ́ẹ́nù ẹ̀ sọ́hun. orúkọ ìdílé máa bàjẹ́ tẹ́mi ò bá jọba o. ta ló ń jọba ń dilé wa tó bá jọba ìdílé wa orí generation tèmi ni kí n di máa bẹ̀rẹ̀. akitì yàtọ̀ sí kìtì ìwọ tí ẹ̀fọn ọmọ orí odò ló fi rí tí náà tí pé ò bá dé wá di three sixty. I love you. Huh? Yes. Oh, kí ló ń ṣe ọmọ yìí bo ní kò bọ́ ọ̀tà. bọ́ọ̀tà ṣe. jáde o o ti jáde lẹ́kùn lọ́wọ́ báyìí. Ah, ah. ṣé mọ́mí ẹ ti ṣe period. wọ́n léèyàn máka nìyẹn. Ah, àwọn máka tẹ́mi ń bá ṣe pọ̀ gan-an ibi tẹ́ bá lọ ní kẹ́kẹ́ mọ́ mò ń bá màkà mílì ṣe mo ti ń ṣe pẹ̀lú mọ̀kàràkì mo ti ń ṣe pẹ̀lú max superwagi. ṣàlàyé bó ṣe jẹ́. ọtí ọmọ tọyọ ni mí èmi èrí lè ṣe ọmọ tágídí èmi kò máa ń da stadium rú tí àwọn àwọn player kan bá ti ń lead the player ti bá support. tí fíìsì bá bẹ́ sí tiger kí ló máa ṣẹlẹ̀. alábàlá alábà lórí màá mórí ni. ọba yóò kó bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀. ẹgbẹ́ wọn ni fún mi mo sọ fún wọn wọn fẹ́ gbọ́ mo jẹ́ kó yé wọn pé èṣù ló ń gbowó oríta. bọ́lẹ̀ ń bẹ̀ wọ́n kó lè ṣẹlẹ̀. ọ̀gá dé ò ṣe ní mọ̀yẹ́ ẹ̀ tí makaraki bá ń dún lásán ògo máa dún payẹ́ ni ó máa lóò gborúkọ mi. ayé mo lè yẹn pa ṣá. ajé mo lè pa ẹsẹ̀ wà láàyè mi mú mi lórí ìlú ọmọ táwáyé ń ṣe ìpínpọ̀. gọgọṣù èjìdá rẹ bó o ṣe gbọ́ tó bẹ́ẹ̀ ló gọ̀ tó. ìyá wa o ti jókòó ní jókòó. ìyá wa jókòó dáadáa adéko jókòó dáadáa. ìyá wa ṣe fẹ́ gbọ́ jókòó dáadáa ẹ bàbá gbìyìn ń ta ìráyè tí ọmọ yóò padà wà mú yín títì. ìwọ ò tó bẹ́ẹ̀ wọn bírun ẹ̀ re wọn wo àwọn òbí ẹ̀ wọn yìí tí ì bí ẹ̀ re wàá gbẹ́rù tèmi síta ah try ẹ try ẹ. kólúwa rẹ mọ ọmọ kiri ó wà ní olúwa rẹ ọpẹdé ọpẹdé ṣáìtì mo tún dé dé ṣáìtì ní ìsìnwọn sí bẹ́ẹ̀ olúwa rẹ ó sì wá tà ní ìsòtì ẹ tí ìyé mi gan ìwà rẹ ọmọ ọba kìíní káàkiri ògùn rẹ náà ló ti sólúwa rẹ. ẹ fẹ́ ra màlà. Yes, ah, dáadáa ni. Ah, àdúpẹ́ ah, ẹ sọ mi. Ah, àmàlà mélòó lẹ fẹ́. mo bínú mo fẹ́ jẹ àmàlà kan ẹran kan múrí márùn-ún ní sì ń bẹ lọ́wọ́ mi bó o láti ṣe. bó bá jẹ́ pé múrí márùn-ún níbẹ̀ lọ́wọ́ yín ẹ ra àmàlà kan kò sì ní sẹ́ran ń bẹ̀ torí múrí márùn-ún ni àwa ń tà àmàlà kan. bó o ládùúrú mi ó ṣe wá máa jà san oúnjẹ a ní o dákun. ẹ̀yin lè taru rẹ. ẹ kúkú ràmàlà kan kẹ́ ẹ mọ̀ rẹ̀ ràn. ilé jasan oúnjẹ musa ń bẹ̀ ọ ni àbí kí a ni. èwo wà ní kí a ni bébé mọ́là kan lówó yín ká ẹ wo ìsì múdu o ìsì múdu o agbẹ́rù mi jẹ́ o. kò tó yan kékeré agbẹ́rù mi kílẹ̀ bá káàkiri. àdé má bínú sọ́yá. ẹ wo níta ìbá mi sọ lónìí ní ayé yẹn mo bá mi sorú rẹ mọ mi mo èmi tí mò para bọ èwo lórí burúkú gan ẹ wá wí tẹ ẹlẹfẹrẹ àmàlà kẹrin kan tẹsí mú múrí márùn lọ́wọ́ ẹ ṣe ní káwọn ọmọ yín kí wọn lọ ra rú rẹ èwo lórí ibú èwo lò sí. àjẹmọ́ gbẹ̀rù mi mọ́ ẹ má gbẹ̀rù mi ẹ kó ra yín lọ kẹ́ ẹ bó sì lọ kí lè bá káàkiri ń gbẹ̀rù ra mi ń gbẹ̀rù ra mi ń gbẹ̀rù ra mi wọ́n bá káàkiri mo rò bóyá nǹkan gidi lẹ fẹ́ rà ni ẹ wo bí wọ́n ṣe rí àjẹ́ ń tẹ̀ bá ká ṣe é bímọ ó bá yẹ pé ìbímọ ni ẹnìkan ọmọ yín gbọ́jà sórí kọ́mọ tàmọ̀là kẹrin kan lọ́rọ́ ní múrí márùn-ún ẹ rí bí wọ́n ṣe rí olójú yàtọ̀ ẹyin ojú yín lọ́dà bíi oyin ojú àjẹun ẹ àjẹtì ẹ̀ níyín bẹ́ẹ̀ bá jàjẹ́ ẹrú wọn ṣe rí kúrú ń bètè ọ̀gá jù kan lọ ẹyin ojú yín lọ́dà yàtọ̀ wọn ti dá wọn mọ̀ ẹyẹ sí o sí o sí o padà àdá ntàrà kan. èmi lọmọdé yìí ń pè lájẹ lórí pé ń ràmàlà kan ẹran kan ó dáa ń sì wá jẹ́wọ́ àjẹ́ tí mo jẹ́ yẹn ń sì ń jẹ́wọ́ rẹ̀ fún ọ sọ́lọ́ sọ́lọ́ sí èrè ni. Ah, oníbi ìlọ́dún ẹ̀dá ó ti yẹ ó ti ogún jẹ wíìkì lọ́dún ẹ̀ ó ti yẹ bó ṣe jẹ́ lórí ìyẹn gbàgbọ́ náà ó máa sọ owó ẹ̀ ó ti yẹ ara sáà. ẹ jẹ mí lówó kan oúnjẹ tá tí ì fún mi. ó lẹ òfẹ tó jẹ bẹ́ẹ̀ mọ́ Gàsámìnà máa wọnú ẹ̀ máa jáde pẹ̀lú ẹ̀sìn tó yẹ jẹ́mi ní ìsanwó. èyí tẹ bá rà náà la máa fi rajà sórí igbá ẹjọ ètè fún mi ò ẹjọ. àfàmọba kí ló fẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀yìn lómi ẹ̀kọ́ ọ̀hún mi jẹ àfàyà ló bá mi sin lómi ṣebí bá ilé wà lẹ́ẹ̀kan táwọn fi ọ̀dà ó ṣe sọ pé kí bẹ́ẹ̀ gbé indomie bọ̀. gbẹnu sọhùn wàá ṣe indomie àfi sàndíìsì fi kárọ̀sì fi gbogbo nǹkan sí ṣó ti gbọ́. mo ti gbọ́ ṣó ti mọ owó ẹ̀. sáré kò ṣe indomie wà fún mi. má pẹ́ o. Sídìí ọlọ́kadé. Sídìí ọlọ́kadé. Ah, ah. Bọ̀dá púlòfà. Bọ̀dá púlòfà. Ẹ dákun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ṣáìtì nǹkan wọn wà lónìí. Ẹ dákun sọ̀rọ̀. Ẹ bá ń gbé dáadáa ẹ dákun. Ó jẹ́ yín gan-an, ó ń sinmi ẹ̀bẹ̀ kéku àbí báwo dákun àwọn tí wọ́n máa ń ṣe fẹ́ńsáìtì ni wọ́n bẹ̀rẹ̀. ó ti yẹ wọn sanwó ọmọ nílùú adẹ̀tílé wọn lù wọn ṣiṣẹ́ ń bímọ ọ̀sẹ̀ yìí wọ́n ah! wà. Ah! ìtumọ̀ ni pé no chance this week kò sáyé lọ́sẹ̀ yìí ló ń jẹ́ bẹ́ẹ̀. mo ní wàá ṣe ta ọjà báyìí torí àwọn ni mo máa ń ta ọjà mi fún ní ìtumọ̀ wàwá yìí sẹ́ẹ̀rù oúnjẹ. Raimi Adépẹ̀kọ ni ṣé kí n jẹun lókè ìmòyó ni indomie mẹ́ta ẹyin mẹ́fà ẹja mẹ́sàn-án kí ló ṣẹlẹ̀ kí n jẹ balẹ̀ àbí kí n jẹ amalálẹ̀ ọ̀gbẹ́ni. bọ̀dá àdìsá wọ́n ní ṣe máa jẹ oúnjẹ. ó yẹ kó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣe máa jẹun ṣé máa tẹ̀lẹ̀ síbẹ̀ àfà àfà ló bẹ̀. yí jẹun wò ẹ náà yí. bó a ti sọ pé ẹ ra àmàlà nígbà náà. tó ń da yí padà ló bẹ̀. àmàlà mẹ́ta ọkàn kan pọ̀ mọ́kàn ẹ̀yìn kan. a lẹ́yìn sínú ẹran pẹ̀lẹ́. Ah, ah. mọ̀dáràn ẹ̀dùn náà ah, mọ̀dáràn mọ̀dáràn ẹ̀mí mi dà ẹ̀mí mi dà jọmọ wá dà. kẹ́ ẹ tún padà wá kí wa ò torí àìrójú yín bí o. ṣẹ́ẹ̀rẹ̀ sista ẹni láti bá bọ̀dá mi sọ̀rọ̀ ọ̀hún. Mm-hmm. Eh, wọn ò fún mi lówó tí mo béèrè lọ́wọ́ wọn tí mo fẹ́ fi parí. tí bá a ti sọnù lé ó sì ti lóun fún yín ẹ mọ̀ wọrí. wọn ò dá mi lóhùn mi ti parí ah. project mọ́ mi. ọ̀dà ẹ̀jẹ̀ á ní sùúrù dọ̀tún làtọ́ dá fún yín o bí ò bá ti fún yín lọ́tún náà ṣe bọ́ńdírẹ́dì ni èmi ò fún yín ẹ mọ̀ wọrí. sọ́sà ti parí báyìí ṣéjà ti tán kò sí wàhálà mọ́ ẹ sáà máa yọjú sí a máa yọjú sí ẹ mọ̀ dáadáa lé wa nìkan ṣẹ́gun ọ̀bọ̀dá mi náà ni <laughs> wọ́n ní wọ́n ti fún mi lówó yẹn ń sìn torí owó lẹ̀ ṣe wá lé wa ó dábàá náà. ẹ dákun ṣé tí ń dùn yìí ni ṣégi mò ń bọ́ sọ̀rọ̀ ni ṣégi ni yín ni àbẹ̀tí ẹkẹ́ tí a pọ̀ ní ṣé mi kọ́ ọmọ lọ́jà mi ni bí n bá ní ọmọ tàmọ́ ṣé mi wọ̀n ọmọ tí mò ń sọ ni. ọmọbìnrin mọ́ mo la unánú di ọbẹ̀. kọ́ ọ̀bá pa unánú bẹ̀ ń ṣẹ́fẹ́ mi mọ́ lọ́bẹ̀ mi àbí wèrè sí ọ ni ẹ́ sídìí dà mo ní sídìí ńkọ́ ah. ṣé tí ń nù yín ni ṣé kìí ṣe pé ẹjọ́ kiri ni. rárá o mọ̀mí ẹyọ àjọ kiri o iye kiri tẹ lọ́tọ̀ àwọn kiri tìga lọ́tọ̀ àbí. Ah, òótọ́ òótọ́ mẹ́ẹ̀dẹ̀bí sẹ́fọ̀ yóò mọ́ mi sídìí tẹ̀lé wa kí dáwọn bá ti kí tiwa lọ á kí tẹ ṣọ́mọ̀ fi lẹ́ẹ̀ká èébú e? ẹ ẹ̀ẹ́dún tẹ̀lé wa. a ah, ṣé wọn ti ṣe mistake báyìí. ẹ eh? nígbà mo ráwọn ọmọ ìlú mi ńlẹ̀ tí wọn ò pè wọn síṣẹ́ tí wọ́n á ṣe wọ́tọ̀ lọ lónìí tẹ wọn ṣèdè wèrè létí mi èdè ebú tí wọn gbọ́ kí lẹ ń sọ nísìnyí. nǹkan tí mò ń fọ ni pé àwa aládá kiri lọ kò dẹ̀ tẹ̀lé wa àbí. sídìí ò tẹ̀lé yín lọ. kò tẹ̀lé wa. ẹ dá kiri ti yín ni eh. oníkan ló dáyìn rẹ lọ. Eh. mo dáhùn mo wá sí dìgbà. sẹ́rí ìyá wa sẹ́mọ̀pọ̀rọ̀ sídìí mo ń jẹun lórí rẹ̀ bíi dọ́gba ni nígbà tí sídìí ò kiri lọ láàárọ̀ yìí ó lóun nìkan lòun fẹ́ dá ó lè ti bọ́kùnrin lọ. ìwọ náà lọ́mọ ẹni tí ń bọ́kùnrin rìn kiri ìwọ lọ́mọ pàtó yẹ pé sẹ̀rẹ̀ ni owó nàbí ní sẹ̀rẹ̀ ṣebí sẹ̀rẹ̀ nu kọ́ bá ti jí kọ́mọ oníkọ́mú tán kọ́ lọ rè fi wo boyfriend ilé ni ṣebí ẹ mọ̀ lọ ìmọ̀ tí ń ṣe sọ́rọ̀ tó wà lẹ̀ ẹ kó sí kówájú mi ẹ kó sì dànù sígbó àwọn ọ̀tá ajé ọ̀tá olóríire àwọn olòṣì gbogbo ẹ̀yin náà kẹ̀rẹ́ ẹ̀ wúlò ṣọ́ọ̀bù olúwa rẹ̀ mo mà dáràn báyìí mo sì ní wa gbà lọ ògo ọlọ́pàá bó lẹ ti sọ̀rọ̀ báyìí odidi ọmọ là ń wí yìí twenty four hours ń ti pẹ́ jù mo ṣe ń pè yín léraléra ẹ mọ́ bínú bó la sì ṣe báyìí. Ah, mo mọ̀ dáràn ẹlẹ́dàá mi mo ṣàánú mi o mo mọ̀ mo mọ̀ wá ṣàánú mi o. ó yé mi ara ọmọ ní ta mí ni ṣé lè sùn mọ́jú báyìí ìdúró dàrọ̀ ọ̀la kò burú ẹ ṣé mo dúpẹ́ ìmọ̀ retí kọ́ọ̀lù yín mo ti gbọ́ kò sí wàhálà mo gbọ́ èmi ò tún pè yín sá ẹ àmọ́ ìmọ̀ retí kọ́ọ̀lù yín náà bó bá ṣe jẹ́ ẹ ṣé mo dúpẹ́. Ah, mo ní ọmọ lọ́mọ síbẹ̀ sí ni mo um, mọ̀ dárò. bíbo rẹ̀ ní sùúrù eh? ní sùúrù ó ah! eh? ṣàmọ̀ bí ọ̀rọ̀ àwọn ọmọ ìṣe máa ń rí pàtó mo kọ́kọ́ gbọ́mọ ìwá sílẹ̀ ó rí pé mo complain ah! ó lè jẹ́ pé ó rìnrìn kún etí ẹ lọ ni yes fọlẹ náà for the one of the estate boys no kàn lọ kátìn nílé yes it's possible anything is possible and and secondly o ní to consider health. Yeah gbogbo ètò ìsanwó ọba mi ọtí ń gbó níwọ̀n mo lọ́wọ́ sí ẹlẹ́dá mi kò sánú mi ó yí ẹ̀rọ owó lọ́wọ́ mo ní kẹ́. ó ah. It's okay. It's okay. It's okay. It's okay. It's okay. it's okay. It's okay. It's okay. pressure bá lọ high ń sìn tí gbogbo náà ló máa dára oh. it's okay mo tiẹ̀ mo ti ṣe wọn mọ ibi tí ti bẹ̀rẹ̀ báyìí ni mo ní ti bẹ̀rẹ̀ gangan náà. ẹ sùúrù ọ̀gá ọlọ́pàá ẹ sùúrù ẹ sùúrù ẹ ẹ wẹ̀yìn lẹ̀ understand mi mi ṣe kí glap yín lè kí glap yín náà. madam I better kẹ́ máa sọ anything just for your own good. dàrẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ mọ bó ṣe rìn ẹ mọ ẹ dákun ẹ sá lóore. ṣé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀. Ah, wọ́n ní kidnapper ni ẹ even grandma gan to testify ó dẹ̀ wá bí òun sọ nonsense. Ah, ẹ má dàbọ̀ wọn lóhùn ẹ má dàbọ̀ wọn sí wọn sọ kàtàkàtà ó sọ ọmọdé wọn dà wọn lóhùn. ẹ wò ọpọlọ mi pé o mi ò sọ kọtọkọtọ ẹ má wò wà mí ọ̀rọ̀ ẹni mi báyìí wò ni kẹgbọn ṣé ẹ rí bó ṣe wà yìí tẹ ẹ bá wò dáadáa ìbọn bẹ lọ́wọ́ ẹ ah! kidnapper gidi ah! ó lè ní ó lè gidi ní apààyàn ìwé tó bá ti wà tó dúró nídùú pé kóun ṣáà máa ní àgbàlagbà lára. Ah, ìrà ẹ mọ̀ dájú àwọn lọ ẹ mọ̀ dáwọn lọ ìfẹ́ tá a fẹ́ di ẹ òdenu gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó ṣe bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ ẹ bẹ̀rù ọlọ ní èsè kí glámọ́sà èsè kí glámọ́sà. ẹ má jò ó dá yín dúró èsè kí glámọ́sà ẹ má múra gbọ́dọ̀ yín láwọn gàmẹ́lẹ̀ gàmà ẹ má gbọ́dọ̀ gbọ́dọ̀ yín á jẹ́wọ́ ẹ eh, gbogbo aládùúgbò rẹ gàmà ọlọ́wọ́ dá èsè kí glámọ́sà ìbọn wà lọ́wọ́ ẹ̀ ah! ó ṣeé ṣe kí n rí kí ló ń pe àwọn ìbọn kékeré ní pí àbí kí ló ń pè báyẹn ó ṣeé ṣe kí n rí bẹ̀. madam ẹ ti fẹ́ máa stress mi but ṣe bí ẹ promise lẹ́ǹkan pé ẹ máa cooperate pẹ̀lú wa kí ló wá ń ṣẹlẹ̀. ọlọ́pàá ẹ dákun ìbọn mi ṣe cooperate ni. ṣẹ́rí ẹ lè cooperate pẹ̀lú wa tẹ́ bá jẹ́wọ́ bí tẹ́ gbé sídìí pamọ́ sí. ṣé mo jẹ́wọ́ kan tí ń ṣe mọ́ra mi ní ìbọn bí olórí ìbú ọmọ tí ò ní dá fún tó fẹ́ kó bá mi yìí wà. ṣẹ́rí inú mi dùn pé ìjẹ́wọ́ orí èèyàn tẹ́ jẹ́ mi ò dẹ̀ ní báyìí pàdé I know what to do. ìbọn bí wà ọ̀pọ̀lọpàá ẹ̀ dákun. my dear máa ń dẹ́jẹ́ omi tó gbé sí dc títí ní bá wà láyé sọ àmàlẹ́ gba ìlú tó bá wà láyé kó a ti kú ni àmọ́ ah, ah, bá yẹn máa bá ẹ ṣe wàá free. àti ọlọ́pàá ọ̀rọ̀ yín dáa inú mi ti ẹ̀dùn pé ilẹ̀ wa bá ń bi sọ̀rọ̀ lé ní àṣọ obìnrin sóbìnrin ṣóyè yín torí látàná bá mi mọ̀kàn tó júbi ti rí ṣé rí ṣé mọ̀kàn tó ń jẹ́ ayíyán cockroaches ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé rí bí mo ṣe wá àti olólédùnmọ́ ẹgbọ́n mi ò lè dá nìkan pa pé àyíyá tí ẹ bà lẹ́yìn àwọn tí ẹ lé mi ò lè dá nìkan mú débi pé ìmọ̀ àwọn dá gbé odidi ọmọ nìyẹn èmi kọ́ ni mo gbé sídìí èmi kọ́ mo ti ṣàlàyé fún yín pé mi ò mọ ibi tó wà. òròpẹ́rẹ́ la wá ṣe wíṣà òròpẹ́ ah. mò ń bá ẹ ṣeré tó o bá gbà lórí lọ wàá gbà níbi. mo mọ̀ pé kì í ṣeré mò ń gbẹ̀yìn náà ní àǹtí àwòrán àwọn obìnrin ní yíyẹjẹ níbi tó tó lọ. nínú yàrá tọmọ ọlọmọ wà ń ta tí wọn ọmọ bí wà á mà ní gborúkọ burúkú tọ́lọ́ ń bá lọ sí ní ìsìnkọ́jà mi ó kàn bùgbẹ́ mu díẹ̀ fáwọn kí wà láti dé wọn pé mo ti lọ tọwọ́ mi bọ̀bọ̀kúbọ̀ torí rẹ̀ la ṣe rí sí dímú. Ah, ah. kò síbi tó kan ronú ẹ eh? a máa ọlọ́run náà ni ah. a gbàdúrà ni ṣé bí mo ti ń gbà. mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run máa gbàdúrà wa lórí sídìí ṣọ́ọ̀mù yẹn ń jọ tó lọ lọ́n fọkàn rẹ̀ balẹ̀ jọ nǹkan tí mi kàn fẹ́ ni àròkùn tó ń rò yìí. Ah, bó o ní ṣe nírò ọmọ ọlọ́mọ la pè é. ètò kí mo mọ sọ ọmọ yẹn èèyàn mélòó tí mo ti àrẹ́sì lọ police station torí ọ̀rọ̀ yìí. mo mọ mo mọ tó bá sùn ní sùn kò stop anything. ah you understand mo mọ̀ pé lágbára ọlọ́run àmà ṣe yẹn sí jẹ́ ká lọ sùn. mo tiẹ̀ mo ti sè mọ́ ọ lọ ìwà bọ̀ mọ́ ọ lọ mọ́ ọ lọ. ìrọsẹ̀ jẹ́ ká lọ sùn. a ní lọ ìwà bọ̀. mo ní ká lọ sùn mi lè fi ẹlẹ́sìn bíbá yìí let's go and sleep. ọrùn òkun mi o. dìde. n ò sùn. mo ní kó dìde. Àdìgún ló lọ ìyàwó mi. Sọ́dúnrún sọ́dúnrún. Kékú má jẹ́ ilé. Ó mọ̀ mí pé mi ò ń ṣe oníwàhálà, èmi náà ní sùúrù kàn mo tún bẹ́ẹ̀ náà ni. ìwọ má tún dáyà mi jàre ah. bùkátà bá wò ah, mi ì dáyà já ṣé bọ́n ara mọ́ mi ò yá. àìsí rẹ àìsí rọkọ àdínkù. àjọkẹ́ inú ilé yìí ni mo ti kú tó ní kò sówó kankan lọ́wọ́ ẹ̀. bí wàá bẹ̀rẹ̀ sí rí nìyẹn that's why mi fi lè trust anyone nínú wọn ò gbọ́ ni. You know. oh, wọ́n ní tó bá róbìnrin tó bá ṣá ikú pa ẹ́. let's do this thing and be happy jàre kí ló wà ń bẹ̀. ó jẹ́ pé tó bá ti lè rí ìlò ó máa ya ọ̀rẹ́ ni. ẹ wọ́n ti lo sista Rebecca. wọ́n tún ti lọ mọ GS3 mo ní ohun tọ́wọ́ mi ò tó wọ́n fi gọ̀ǹgọ̀ fà á dákun ọkọ mi má ṣe ohun tágbára rẹ ò tó o. ọ̀dájú olùbíyàn. la fi ń pààyàn táriwo bá pọ̀ jù máa ní kọ́ yọ bátìrì ẹ̀mí ẹ̀. ọ̀dà jẹ́rì ìyá ẹ̀ dà kò ṣe é ṣe dáadáa tó bá bàjá ẹ̀. wà ìdán nọ́mà kó pé ẹ̀ jẹ́rì sọmọkọ́mọ ìlú jìn lélẹ̀ ìlú ẹ̀ jìn kan ó dàbí pé lórí burúkú ni ẹ̀ ṣé ní sọmọdé sọm lójú ìyá ẹ̀ se ṣé tó yẹ wọ gbogbo tẹ́rítì sójú ọṣíjú republic lójú ẹ̀ kọ́ fún ìyá ẹ̀ lómi wà táwọn sáà ní má wọrí tí nǹkan bá ń ṣe ẹkọ rojú ẹ fún Ọlọ́run sórí ibi tó wà yìí kò sálábàárò ń bí o. Ọlọ́run. ọlá apáṣẹ ò tí wà látòkè ni ó yẹ ká ti ṣe nǹkan tí ò dáa fún ẹ. Ah! mọ dáràn. dákẹ́ ló. láàrín gbọ́dọ̀ ní burúkú ni. wàá bá láti bí bá ṣe é ní à. kí ló farò ẹ sílé ṣé bí mo sọ fún ẹ pé ọwọ́ mi máa bá ẹ. oyún tún bẹ́ẹ̀ nù mí ìbínú ìran mi ọ̀sẹ̀yún rí ilé ìṣẹ́yún ó ti yẹ yín báyìí. o lè ṣẹ́yún. ilé ìṣẹ́ o bóyá kí n pè ìyàwó yín kí n sọ fún wọn àbẹ́ sọ fún wọn fún ara yín. Come of common faith common faith sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ẹ̀ ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí sọ́sọ́wọ́ kò gbé sétí kò fi iye tí ara ẹ̀ bọ̀ does it make sense to you? inú ẹ̀ mi pé o lè ṣẹ́yún n lè ṣe à n lè ṣe o kí ló dé nígbà tá ń ṣe ẹ̀wọ̀n pé ẹ fẹ́ yín rú ẹ̀wọ̀ ẹ ìyàwó yín kẹ́ pé ráìsì tí wọ́n nílé mi náà ni o lè yí ààyè. I mean as an adult like you ṣé kò yẹ kó mọ nǹkan tó ń jẹ́ contraceptives at least we, we have lots of pharmacies ló ló ní estate wọn bí báyìí and come to think of it gan-an ọlọ́run ló mọ̀ bóyá òun lògùn fún mi ni ah! gbogbo bí mo yẹn ṣe bí mo yẹn ṣe gan àdó ìfun nù ẹ̀ méjì péré náà ni mi mi mi mi mọ bó ṣe attract mi ah! yes mi mọ bó ṣe attract mi. mo dáràn. Ah! ṣó lọ́lú fún mi ni. lọ́jọ́ náà tẹ̀lé sọ pé ó ti bá yín ẹgbẹ́ lè dúró ní mo dá mọ́ à ẹnu ò lè ṣẹyìn mo ti sọ fún yín mo sọ yín lè ṣe yá sí lè ṣẹyìn bẹ́ẹ̀ bá ti mọ̀ yín pé ìyàwó yín jókòó yín sọ fún wọn pẹ́ fún lóyún. it's okay it's okay it's okay gbogbo ọ̀rọ̀ ìyàwó mi pé wàá sọ fún ìyàwó mi ẹ̀yẹn ni mi fẹ́ máa gbọ́nú ọ̀rọ̀ yìí she understand o lè ṣẹ́yún. yasin lè zẹ. Ah. sori eh, as a matter of fact eh, eh, moment yìí gan mo ṣe mọ̀ pé responsible girl ni ẹ. Ah, responsible ni mi sẹ́yìn mo ṣe wà president ni mi rún. yeah o responsible gan sori èmi kì í ṣe pé mi gan orí lè fẹ́ kó ṣẹ kò yẹ ń sìn mo kàn fẹ́ test ẹ̀ wò ni àbáwò ah. lèmi náà ṣe máa sọ pé ọmọ tí mo fi sínú ẹ̀ ọmọ tó máa jọmọ tèmi kíní kò ṣe kò ṣó make sense. Mm, kò make sense. ẹ eh, ẹ mo ṣe mọ̀ pé náà pé lóòótọ́ ọmọ tó tọ́ dáadáa ni ilé ló ti wá ẹ eh, àmọ́ ṣe wílé tó sọ pé ah, o fẹ́ sọ fún ìyàwó mi ẹ ìwọ kọ́ ló máa sọ fún ìyàwó mi ah. ó ti yẹ ẹ eh, ìwọ fi iṣẹ́ yẹn lẹ́fẹ̀ẹ́ mi. ẹ sọ fúnra yín. yes màá máa ṣe ìgbéyàwó mi jókòó as a matter of fact máa pe àwọn bàbá bíi méjì láti ẹbí pọ́psì mi so máa wá so wọn lè fi làákàyè mu àtòyè wọn fi gbé kalẹ̀ fún ìyàwó mi. àwọn sọ pé Ah, second wife rèé o ìyàwó rẹ̀ ń nà. sọ pé bona fide second wife. bona fide. Hmm, ìyẹn mú pé ó dá gànjà ó dúró stand i love you baby. laugh it. <laughs> it's okay ṣé sí wàhálà ṣá. jọ́ìmẹ̀ mo lọ sọ oh, it's okay it's Bale. mi <laughs> ọmọ bá come on my baby. baálé <laughs> come come come. i love you baby. i love, you baby. love you too. All right, guys. Well done, well done, well done. Ẹ kú iṣẹ́. Sídì. Lórí ìlú. Ìwọ lórí láyà. Ò lérí mọ́ mi. Ìlérí ah, ìlérí sí mo lé mọ́ ìyá àti kése jù mí. Orí ọ̀gá mi ni. Sídì, mo dá yín lóhùn. Mo rò wò ló ń bá mi sọ́bẹ̀ yẹn kò yé mi gan-an ó ti lọ́dún pọ̀ bẹ́ẹ̀ ṣe jí gan. bẹ́ẹ̀ kí ló ń bá mi sọ lórí fóònù gan. mo lóyún ni. ìwọ ló máa kọ́kọ́ lóyún ni. mo ti mo fẹ́ ṣe ti mo fẹ́ ṣe. ó fẹ́ ṣe kí ni ṣó fẹ́ parẹ́ ẹ ni. ṣé mo kú tọ́gá mi yàkó báwọn kí mo lóyún fọkàn wọn pa mi nìyà sí. kò lè pẹ́ jọ kò lè pẹ́ sí wọ́n jáyàn àbí eku ni tó ń pa wo ṣòro inú ẹ̀ yìí ó máa bí ni ó dẹ̀ máa sọ̀rí kò sí ìwọ̀n tó máa ṣẹlẹ̀ sí ẹ mo wà lẹ́yìn ẹbí ke bọ̀ má jẹ́ káwọn èèyàn kankan gbọ́ pé mo wà lẹ́yìn ẹ o má jẹ́ káwọn èèyàn pé mi ni ọ̀rọ̀ tó ń dún ṣogbọ́ ṣogbọ́ mi báyìí. ẹ wo níta ìbá sọ tó bá yẹ mí dáadáa ẹ sọ pé ẹ̀yin ni gílẹ̀ yóò gbà mí. bẹ́ẹ̀ ni mo dúró gidi gbà. kí mo jó lọ. máa jó lọ mò ń wẹ̀ yẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. it's okay. Uh, ó tiẹ̀ ti wá dáa tó jẹ́ ká mọ̀ pé àṣìyẹn nìkan tá a ṣe. ó ti ti múṣẹ́ wọlé nìyẹn. Ọlọ́run. ẹ̀yin ẹgbẹ́ ìwọ̀n ẹ bá mi yanjú ẹ. àdúgbò everybody hands up your hands if you move or act wrong ah. anything. anything you say or do will be used against you in the court of law if you play funny hands up. don't play ah, ah. funny. ẹ̀wà ìjọba ẹ bá ṣẹ́tù máa. wọ́n ní orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ àmọ́ ìwọ ò fẹ́ bẹ́ẹ̀ why anyway madam ilé ayé lẹ rí yẹn ẹ gbọ́dọ̀ máa mọ àwọn èèyàn tẹ́ máa fi inú tán. ọ̀gá ọlọ́pàá ẹ mọ̀ sí ohun mi mo mọ̀ dúpẹ́ kí tí ẹ ṣe ń ra ṣákì ló yẹ kó ṣe ń tó ṣe fún mi lọ́mọ sẹ́ẹ̀ mi ọ̀hún àfi bọ̀dí ọ̀rọ̀ kún títí tó fi fún lóyún sótọ́ sí ọ̀sá dípò tí mo mọ léjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká sì rí ẹmọ́ tó pé òní nǹkan kan lọ́wọ́ ládùúrú owó mi tí mo fi ń bọ́ọ̀lù kò tí ì tó ọ náà gbogbo ohun tó bá ti wà lábẹ́ skẹ́ẹ̀tì báyìí ló fẹ́ ti wò yóò tu wo ni yóò fọkà àjẹkọ sáà ni lélẹ́yìí mọ́ jẹ́ bó ti jẹ́ tán báyìí ẹ ǹlẹ́ o ìyá bá sì ọ̀rẹ́ ó sì ọ̀rẹ́ náà sì nìwọ ìbáyìí. ee má gbìyànjú ara rẹ̀ ta lọ́rẹ́ ẹ wọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ìrànlọ́wọ́ kékeré kan ni mo fẹ́. ẹ dúró dúró dúró dákun ṣé ìsìnkú ẹ ti dàjọ rú tọrọ là nígbàjọ mi o. mo fẹ́ ya mo dẹ̀ máa dá padà fún ẹ ní next week lágbára Ọlọ́run mo fẹ́ fi kún owó ọjà mi ni. dákun ìyá Basiki ló dé tó jẹ́ pé gbogbo àtàjọ mi bá ti kàn mí lọ́mọ pé ń ya olówó ṣé torí pé ọmọ pé mo máa ń dájọ àjọ mi sì ti kàn mí ọ̀hún a máa béèrè owó lọ́wọ́ mi ṣé ìwà àjọkà báyìí ní ìsìn torí ń lè ya ọ lọ́tọ̀ yìí ń ní ya ọ èmi náà nílò owó oníbùkátà lọ́rùn mo ti ẹ̀ mọ̀ pé torí ẹ̀ ló ṣe pè mí àtọ́jọ́ tí mo ti ń ya ọkọ́ tọ̀tẹ̀ yóò lè wọ́ọ̀kì ní mọ́ bínú ah, gbogbo ìgbà ní mo mọ̀ yáwó lọ́wọ́ mi ṣé èmi mo kó bọ́ọ̀lù. ibi ni ah, yàkọ́ yóò pa fóònù mọ́ létí torí mo fẹ́ yáwó àjọ ó tún sọ pé kí gbà mí run tó bá máa run kó run. torí hmm. hmm. sídìí ọ̀rọ̀ kan ní fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí kan ni mo ò dẹ̀ fẹ́ kó sọ fún ẹ̀dá alààyè kankan pàápàá jùlọ ọ̀rẹ́ mi eh. ọ̀gá ẹ̀ yàkóyó ṣé wàá ṣe ìlérí fún mi bóun ní sọ fẹ́ni kankan. ẹ dákun mò ń bọ̀ ọmọbìnrin náà lórí àtẹ̀wá mọ́jọ́ kù ni ẹni ẹ fẹ́ bá a sọ̀rọ̀ kan ọ̀rọ̀ àṣírí kan ni wọ́n bẹ̀ sùn ǹjẹ́ fẹ́ kó sọ fún ẹ̀dá alààyè kankan pàápàá jùlọ ọ̀gá ẹ̀ Yakubu. wọ́n bọ̀ náà bọ́gà mi bá sẹ̀ ẹ pé ránkà ẹ ṣètò rẹ̀ ṣe é ká ṣètò rẹ̀ ẹ̀ máa ṣe ẹ ṣètò rẹ̀ ló bá yẹ pọ̀ ìjà. ó bẹ́ẹ̀ bọ́lá mi ò yé o ṣé àwọn pé mi ò kàn gẹ̀ ọ̀rẹ́ ni wá kòríkòsùn ni wá mi ò délé rí tì í hmm, fẹ́ yìí káwọn pàápàá mọ́ jà yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ìsìn yàsìn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé yálà àkọ́kọ́ tẹ̀ sùn tẹnọ́gà mi yàkóró ni kò kò sùn lọ́rọ̀ yẹn mọ́gà mi bàbá rí wọn máa ń sùn yàtọ̀ wọn máa ń sùn àmọ́ sẹ́rí kejì pẹ̀lú èrè wọn èèyàn ni ìwà wọn. kí ló dé kí lọ́gà mi tẹ̀. èsì tiẹ̀ ló ń lò fi ṣọ́ra ajé. ẹ dákun bí tí mo kọ yé mi yàtọ̀ kò yé mi àìsàn kí ẹ tó ń lò mi ò jẹ́ kó ti lé ẹ dànù tipẹ́tipẹ́. ẹyì ah! ah! mo dáràn. ìyàpọ̀ ọ̀rọ̀ mi ò yé e. ọ̀rọ̀ yín náà fẹ́ jọra bákanbákan ó jọ gàté kò jọ gàté ọwọ́ afẹsẹ̀ méjèèjì dúró gàtégàté. àṣọgbọ́n lọ̀gá mi sọ̀jíìkì. ìwúlò máa ń wò nígbà mi mo bá sin tó bá bọ̀gá mẹ́nu yà sí wọn ìbú mi a sì ti rẹ́ni tó ṣe pé kò ṣe tó mi wọ́n sì ti le. Ah! àṣogo fọ́jì mi ni yàkó yóò ń lò. ẹ dẹ́kun kí wàá ní sísè mo fẹ́ gbògo àyà mo fẹ́ gbògo mi ah! mo fẹ́ gbògo mi mo fẹ́ gbogbo mi bá sẹ́ẹ̀bà àyàbò láti ṣe. bu ọpọlọ ẹ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí kò bá rẹ sílẹ̀. ṣé torí pé o fẹ́ yáwó lọ́wọ́ mi wọn ò yá o yàbà síra ẹ̀sẹ̀ tí mo ṣe ọ́nù. àtọ́jọ́ tí mo ti ń yá olówó èèyàn mélòó ló pè tó sọ fún pé mo yá olówó lónìí tí mo fẹ́ lo owó mi tí mo dá jẹ́jẹ́ mi ẹ̀sẹ̀ tí mo ṣe ọ́nù ntẹ́yìn ọba dá ní òkò ẹ kò sí wàhálà èmi gan ò nídìí ọ̀rẹ́ rẹ mọ̀ kò burú tiẹ̀ ti dáa madam Yakuyo ah ọ̀gá ọlọ́pàá. báyé ṣe rí nìyẹn. ah èmi náà ti mọ. a lè fẹ́rù wọn kù láwùjọ ọlọ́run dẹ̀ fẹ́ kẹ́ rírú èèyàn tán jẹ́ gangan ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó gbé yín wá síbi gangan nípa ọ̀rọ̀ ọkọ yín ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ ìjọba báyìí wọ́n dẹ̀ máa need lawyer so ṣẹ́yìn lẹ́ máa bá wọn get lawyer. èmi ẹ dákun kí n tèmi ẹni dáràn ní òtàn òun ló fún di lóyún òun ni ó sì yanjú rẹ̀ ẹ kò ní yẹ ọkà kùlù fún ọbọ ti pé bébì òun ta ń bébì rẹ̀. ṣé kò jẹrà síbí ọtí ń jẹrà báyìí ìjẹrà rẹ ti bẹ̀rẹ̀ báyìí lọ́rẹ̀ dì sọ́ọ̀mù ni ẹ dákun ẹ máa bọ́rọ̀ yín lọ. ọ́fíìsà take me away. gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ àwọn èèyàn mi ni wọ́n ní kí n mọ ọbọ̀ nílùú èbò ó wàhálà tí mo ṣe ṣọ́ọ̀bù yìí ti pọ̀ jù ní tí mò ń tà lọ báwọn ò fẹ́ kí n wà nílùú ìmọ̀ èyí sì kẹrù mi ń lọ lú èbò àmọ́ kó wá dàbí pé mo já yín lẹ̀ lójijì pé n ò sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó mọ̀ lọ ni mo ṣe ní kí n pèpàdé ráńpẹ́ yìí torí náà ńkọ́ èyí fún yín lẹ́lómi tí ó mọ supervisor yín níbí ní ṣọ́ọ̀bù tí ó mọ sọ àtìlọ àtìbọ̀ yín àti bẹ́ẹ̀ tí ń pa mi bẹ́ẹ̀ tí ń jí owó mi ṣé ẹ mọ jí ń lówó ni àbò owó lẹ́nu tẹ wá ń wọ sẹgbẹ ọwọ́ wo lè ń tẹ pẹpẹpẹ bẹ́ẹ̀ bá dé bí ẹ ń lọ òtẹ́yìn náà dáyé eyín gbogbo tẹ́ ẹ ṣe fún mi ni wọ́n ṣe fún yín ẹ sàmì ẹ lè sàmì torí pé ẹ mọ̀ pé ń jí mi lówó àti pé ẹni tí kò kọ́mù mi náà torí pé àjọwọ́ sáìsì kan náà gbogbo kọ́mù mi tó kó pátá wọn kò tiẹ̀ náà sàmì àmọ́ kí n wá tó lọ wọ́n ní fi tó yín létí ni pé torí irú yín tẹ́sẹ̀ mọ́ wá ṣẹ́kì àtàwọn kọ̀ọ̀kan tí ti mọ́ ń jẹun bí tí ó ti dùn mọ́ wọn tí iléeṣẹ́ wọn ò jìnnà síbí tí wọ́n ti fọkàn tẹ̀ á pé àwa la sá fún wọn tínú wọn èèmọ̀ dùn lójoojúmọ́ ni mo ti wáá rò lọ́kàn mi pé èyí nípa ṣọ́ọ̀bù irun mo ṣe ní kẹ́ ẹ mọ̀ ṣiṣẹ́ lọ níbi tó bá wù yín o mo fẹ́ mọ ẹni tí ó wù tí ó sì fẹ́ mọ̀ ṣiṣẹ́ ń bí lọ. sẹ́ẹ̀kù lèmi ni kò sẹ́ni tó fẹ́ lọ́nu yín kí n dà yín mọ́mọ́tọ́ ẹ̀ ní lọ dà kò bú èmi náà ti organize ẹni tí ó mọ supervisor yín sílẹ̀ tí ó mọ olówó àti lọ àti bọ̀ yín náà owó báyìí bá ṣe ń ṣe sí yóò mọ sọ fún mi mi ó sì máa fowó ránṣẹ́ láti ìlú èbò èyí sì máa gbowó mi padà náà sí ìlú èbò bí wọ́n bá ṣe ń pa kò sí wàhálà ìpàdé ẹnu iṣẹ́ yín láyẹ̀ láyẹ̀ láàmọ̀ ṣe kò sí wàhálà kò sí dààmú ẹ ṣé o. àǹtí mo yọ ewu ilé ayé mi èmi tó ṣe pé yan ọ̀gá mi yà kúrò wọ́n nífẹ̀ẹ́ mi lójú àmì ni tó ṣe pé wọ́n ìfọ̀rọ̀ mi ṣeré ọ̀gá mi ò fẹ́ rí bì mí láti ọmọ mo tún sì ṣe lọ́dọ̀ kọ̀ ọ̀gá mi gbogbo rẹ̀ báyìí lọ pé sí lára wọ́n wà ń pè mí ológo fọ́ọ̀dì ológo fọ́ọ̀dì wọ́n tún ní ọ̀gá mi yà kúrò gbogbo mi nílò èmi tí mo sì lóko fúnra lára mi ìrógò mi lò mo tún wá dé lọ́wọ́ ọ̀gá mi ẹ̀wọ̀n mi mo bá lé ayé ara mi dédé mo wá ń tọ̀sán èmi tí ṣe pé ní ọ̀gá mi nífẹ̀ẹ́ mi mo sì mọ̀ mo wá dé ọ̀gá mi. ayé mi ò wò ó. àǹtí Sídì ṣe rí kí ọ̀rọ̀ nu èèyàn kó má kó báyàn ni o ọ̀rọ̀ ẹnu yín ti pọ̀ jù mm-hmm. ṣé èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ẹnu yín ló máa fà á tí púpọ̀ náà àwọn ènìyàn máa fi ń sá fún yín. ṣé ìmọ̀ràn sọ ni inú ẹ̀ dàpọ̀ lọ́lọ́ kí ni ìyún sí ìmọ̀ràn sọ ni àbí kí ni tẹ̀ sọ fún mi nìyí. ṣé ọ̀rọ̀ tẹ̀ sọ yìí sì ni wípé ìmọ̀ràn sọ nítorí rẹ̀ làwọn èèyàn ti ń sá fún mi. mo ti mọ̀ yín bọ́lá kìí mo ṣe fọ̀rọ̀ lọ yín tẹ̀sán ní sínú ti bí ẹ fi mí lòún ṣe sẹ́ ẹ̀yà wèrè ewé lórí ìbú kan ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ sí èdè wà ní ewé lórí ìbú wà ní ìmọ̀ràn sọ̀rọ̀ tí mo sọ ní ìsìn ẹ̀mí yín kó mo fọ̀rọ̀ lọ yín ni ẹ dákun sí ìmọ̀ràn sọ̀rọ̀ ah ẹ̀yìn mi. ẹ dákun ẹja máa la tán yàgò yó ẹ dákun ẹja máa la tán o yàgò yó yàgò yó. ilẹ̀ mo fún wọn. kó lọ nílẹ̀ kó dowó kó lọ nílẹ̀ kó dowó kó lọ nílẹ̀ kó dowó. Eh. ọmọ tó pawó wálé níyá máa yìn níyá máa yìn. èyí ò pawó wálé wọ́n gbé. ṣọwọ́ alọ́ba fresh májàmálà máa tún nẹnu nù òye ẹni bá ní kí n má jẹ àmàlà sídì kò ní kúre sídì gbàmàlà wọlé àmàlà sídì tìrínlọ́fun tìrínlọ́fun tìrínlọ́fun tìrínlọ́fun ni ẹ dákun ẹja àmàlà tán yàgò yó ẹ dákun ẹja àmàlà tán o. me now. ọlọ́run bá fàmì burúkú pamọ́ sí wa lára àmì táyé ń rí lára ẹni táyé ń sá àmì tó lè mú yẹn ronú láti pokùnso gbẹ̀mí ara ẹni eventually aṣọ gbàgẹ̀rẹ̀ gáwọn ló máa ń wọ̀ kiri ó fi ń bo àmì mara níbo wà lóògùn yìí ti wá the bone of contention kò sẹ́ni tó yẹ sinima titun àmì ńlá another fantastic movie produced by zainab bakare directed by muidine sayide starring zainab bakare kọ́lá jẹyẹmí kẹ́mi àpèsè kẹ́mi tí tóyàn lawusa victoria kọ́láwọlé saliu gbọ́lágadé ògbólókẹ́ victor olórí adébóyè ọpẹ́ òkùnọlá àárín ọlá òdùbẹlà àníkẹ́ pẹpẹ jàti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí tá a pè àkọlé ẹ̀ ní àmì ńlá ọlásùkò ló gbé e jáde ó ti wà lórí youtube ẹ click sórí moondew tv channel kẹ́ ríran wò iṣẹ́ baba iṣẹ́ ni àmì ńlá you can't stop watching it ẹ gbà bẹ́ẹ̀. ìfọ orí mi rè o mo yí kọ́ tún mo yí kọ́ òsì o. ìfọ gbé ọ inú bí mi mo ń lọ lọ́ọ̀jì complain fáwọn ìyá ni. kí ló dé? kọ́sítọ́mà tó wáyà kò kò sí dáadáa ó lóun ò lówó lọ́wọ́. ọkọ mi sẹ́rù hmm? bóyá mo gọ̀ ni yàtún mọ́já. ajáṣà wàhálà wàhálà wàhálà. olùkóso ibà àríyàrá náà. má lè ti o. Ah, owó lọ́wọ́ ọ̀gbẹ́ni. Ah! ikú ńlá ti ń pakújẹ àrùn ńlá ti ń gbẹrùn kékèké mi tó mi tẹ̀jára yín kó gbẹ. ẹgbẹ́ dànù. ó yá ẹyin tèmi ẹ gbà ọlọ́pàá ogun ni bàbá yẹn ń lò kó ṣe lásán. Ah! bíbí náà ṣe rí inú. ọbẹ̀ ayé ọmọ àyà rẹ̀ yìí ẹ jẹ mẹ́ran. tó bá gbé lówó tó yẹ fún àjẹsára sọ. we go put am for your body wọ̀tọ̀wọ̀tọ̀. àjàsáyíkà ọ̀dájú ikú ni kì í sáàmù ó wíkẹ́ẹ̀dì ó bú kúrúta burú jọ gẹ́gí tó bá ṣe gbogbo abira ló yóò dorí mu ni ajásádì wicked boy action party mu lè ní suspense inú ẹ̀ yí bóbó ọláyíwọlá babatunde ọmọlá ló produce yẹ àṣìṣì jàgbádé ló direct yẹ starring kìkì bákàrẹ̀ kẹ́mi àpèsè kẹ́mi tí àmùdá ẹ̀kọ́ ọláyínká solomon ogomosi ọláyíwọlá babatunde ọmọlá adékọ́lá tìjàní kamilu kọ̀ǹpọ̀ àárín ọlá odùbẹ̀là ọ̀túnbọ̀ majibike olúwa pẹ̀lú mi káyọ̀dé ọba ó pọ̀ tóbi ọ̀làkó jeremiah heritage apankufo wíkú ẹ̀lùgúnlẹ̀ ẹlẹ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a gbàkọ́lé ẹ̀ ní Ajasa the wicked boy ó ti jáde from the stable for Lasco Films Nigeria Limited adé orí ọ̀kẹ́ tí ò jọ yẹkẹyẹ àkọlé eléyìí ni Ajasa wicked boy ó ti wà lórí YouTube channel ẹ click sórí Moondew TV kẹ́ ẹ ríran wò wicked boy ó gbóná rìtìrìtì dá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ àwòtún wò ni ó kọjá bẹ́ẹ̀. mọ́tò ìgò pa òkú sí i odò ìkà kànga ò ṣe é kó sí.